ọlọ́run kó bá wa kẹ́ wọn wọn ni ọgbọ́n wọn bá ń sọ yìí láàárá ń fa òfin ìṣe ìhùn láàárá ń fa òfin ìṣe kó sí nǹkan tó wúlò fún ìrìnàjò náà yàwó máàlùkì ya mẹ́tìlá máa ló wà láàwà ládùn wàlá àbùká wàlá ohun mẹ́sàbọ̀n wàlá abùkà wàlá òmù wàlá nọ́sẹ̀bùn. Wàlá abùkà wàlá òmù wàlá nọ́sẹ̀bùn. ولد وضمت القبور تنسي ليلة الأنس وضمت القبور تنسي ليلة الأنس يوم وضمت القبور تنسي ليلة العروس. انت يا فاوى abdulrahman tí wọ́n ń sọ ń bí yìí òun làfá náà tọ́ka sí ní ẹsẹ̀ orin pé ọlọ́run ní ẹ tètè kó tó gbígbọ́ gbẹ́gbẹ́ kìláàmà tí òwò kankan ò ní ṣe ṣe ń jẹ́ ọlọ́run mú àti húlà òmùwá ọlọ́run mú méjì ń wá ní ìtumọ̀ rẹ̀ ni pé ayé láàárọ̀ ń fa òfin ìṣe ó kàn mú méjèèjì yẹn wá ní mọ́kànlélẹ́gbẹ̀rẹ̀ dárí nǹkan kò ní wúlò làáfà fi sọ tiẹ̀ pé ìyàwó mẹ́lìkì yà mẹ́tì láàmà ló ń jọ́ pé dàlùkì láàmà ló ń gbogbo owó ta ní tá a bá fi ṣe tọ́ lọ kásì ìsìsìnà òun yẹn bẹ̀ kò ní wúlò wàlá wàlá ọmọ tàbí tá a bá tọ́ sójú ọ̀nà ọlọ́run kò ní wúlò wàlá àbò káwàlá bàbá tó bí ni kò ní ìsìnlẹ̀ láǹfààní níjọ́ náà èyí tó mú fún ọ láyé tó bá gbọ́ tó o bá ti gbọ́ òun ó sọ fọ́lọ́ pò wí wàlá ohun mọ́ ohun wàlá ìyá tó bí ni kò ní ṣe ìrànláǹfààní ní mẹ́sàp inú rẹ tó ti jáde òwúlò fún ọ àfáà mi òun tó wá gbé tiẹ̀ pé wọ́n dùn mọ́tò kọ́bùrù bí wọ́n bá gbèyàn sínú sàárè báyìí kò sí bó ṣe dáa tó sàárè kọ̀ọ̀kan fún mọ́yàn níjọ́ tí sàárè bá fún mẹ́nì kọ̀ọ̀kan wa a sì gbàgbé ọjọ́ ta kọ́kọ́ gbéyàwó nínú tó ìrìn gbàgbé ni ìjọ tó kọ́kọ́ dọkọ ìyàwó tó o ṣe lọ́dí lálẹ́ ọjọ́ náà ọmọ rẹ ti ṣùgbọ́n tọmọ ènìyàn bá dénú sàárè tílẹ̀ bá fún ọmọ yóò gbàgbé ọjọ́ náà. wọ́n ló ń mọ̀ ní ọmọ ìyẹn túmọ̀ sí wípé àwọn ọjọ́ kan bẹ tí ní èèyàn dùn tó èèyàn lè gbàgbé láyé bó bá dénú sàárè ó gbàgbé ní gbọ́gbọ́n bá alkiyama tá ń sọ yìí kò sí nǹkan kan tí ó sọ ọmọnìyàn láǹfààní wà láṣẹ̀bí ilẹ̀ stedrọ́ọ̀kì marafat kò sì ní sáǹfààní kankan láti lè lé bá ìjọba ti bọ́ mọ́ra lọ́wọ́ pé kí ni mo tún lè ṣe tọ́wọ́ mi ò fi tẹ̀ padà ọ̀rẹ́ olùkọ́ mọ́ ó ti lọ

wàlìyàndùrù máa kọ́ dàmẹ̀ lẹ́gbàbì kóníkàlùkù náà ó sì máa kíyèsí in tó ń pa léṣe lẹ́dọ̀ọ́lá wàlìyàtàfàkọ̀dọ̀ àmẹ́ẹ̀lá ìwọ náà ni owó sẹ́ rẹ fúnra rẹ wọwọ́ ara máa kíyèsí sẹ́ tó ń ti síwájú òpó ikúkù kó hasibu anfusakun kọbula antuhasabu bákan náà wàyò kọ́bùlà ìsáàdùl akbar kọ́mọ nìyàn máa yẹra ẹ̀ wò kó tó dijọ́ àyẹ̀wò tó ju gbogbo àyẹ̀wò lọ báwọn sàbí sí máa ṣe tábà ìgbà sọ pé àwọn kan wọ náà àwọn kan àwọn sàbí fún ìyá ànábì sàlàyé wọn fún wa Allah nakuna minhum wa nahnu la na'lam kọ́mọ lọ jẹ́ báwa náà wà nù wọn táwọn mọ̀ báyìí sáwọn sàbí wà wà bẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rú tún mọ́ bá wọn kámọ̀ lọ jẹ́ báwa náà wà nù wọn báyìí nínú àmì ìtẹ̀gbẹ́ èṣù oníkẹ́yàn máa ní lẹ́mìí pé ìta ń sọ yẹn àwa ti kọjọ́ ẹ̀ yá níbi tá a ṣe tọ́lọ́ndé èṣù ní tẹ̀yàn jẹ́ o èṣù ní tẹ̀yàn jẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n ní ànábì sallallahu alayhi wa alihi wa sallam ànábì máa ń ṣe istighfar ànábì máa ń tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run nígbà àádọ́rin ìgbà míì ìgbà ọgọ́rùn-ún lójúmọ́ àwọn àfáà wa mú jáde níbẹ̀ pé kí ni ìdí tá a gbọ́dọ̀ máa ṣe ìlzáàmù al-ikthar minal istighfar kí ni ìdí tó jẹ́ pé astaghfirullah astaghfirullah astaghfirullah ó gbọ́dọ̀ pọ̀ nínú àdúrà wa ká mẹ́tì ẹ̀ sọ pé báyà àṣẹ lọ illa wa fihi taqsirun kò sí nǹkan kan téèyàn bá ṣe nínú iṣẹ́ tọ́lọ̀ ní ká ṣe èèyàn ṣe dáadáa èèyàn ṣe bọ́lọ̀ ṣe ní kéèyàn ó ṣe tá a bá tún wò dáadáa àti ètò òtún wà bẹ́ẹ̀ ọlọ́run kàn fojú fò yàn ló fi fà ń gbàtà náà bí Ibrahim alayhi salatu wassalam ìtọ́lọ̀ ní ó ṣe ló ṣe wọn àtọ́ mọ́ ìtọ́lọ̀ ní ó ṣe wọ́n sì ṣe nígbà tó ṣe dábẹ́ Rabbana taqabbal minna innaka anta sọ̀rọ̀ ọ̀dọ́ ìrẹ́ lọ́n gbà lọ́wọ́ wa o tó bá dàlù wa láyà kí la fẹ́ ṣe ẹni tó bá ti lélẹ̀ yìí lọ́kàn ó ní máa rí náà ríra rẹ̀ gbogbo dáadáa tó ṣeun tí ń jẹ́ dáadáa náà tó bá dé wájú ọlọ́run tẹ̀síìrù wà ń bẹ̀ àṣẹ ètò náà wà ń bẹ̀ àmọ́ ìsìnkú tó ń ṣe bọ́ mú yẹ kúrò ń bẹ̀ yóò bọ̀ fojú fò so tó bá wá rí bẹ́ẹ̀ kó ní kálukú máa wo sẹ́ rẹ̀ níwo pẹ̀lú òtí ìṣe nǹkan kan àṣe ètò ń bẹ lára mi lóbi jẹ́ pàwọn àfáà mi tí wọ́n bá sọ̀rọ̀ yẹn lọ́gbẹ̀ èwe náà tó ìmáàmù Ṣàfi'í alayhi rahmatullah olùhìbú sọ́ọ̀lì yìí náà wà lásìkò nínú wọn láàrín àná lábẹ́ ìṣàfáà لعلي أن أنال بهم شفاعة Ìmáàmù Ṣàfi'í, ó ní mo nífẹ́ àwọn ẹni ọlọ wà lásìkò nínú mi òsìsí nínú wọn. Ẹ wọ̀rọ̀. Láàárín àlàáfíì bóyá látara àfẹ́ tí mo ní sáwọn ọlọ́run tọ́lọ̀ ń bá nítàwọn ẹni rí ọlọ́run mọ́ sípẹ̀ bí wọ́n lè sípẹ̀ èmi náà nígbàgbà kìyàmà torípé náà àwọn tí ó sípẹ̀ àwọn ṣùwádà sọ̀lẹ̀hún wọ́n sípẹ̀ ìgbà tí mọ́mù يظن الناس بي خيرا فإني لشر الخلق إن لم تعف عني لشر الخلق إن لم تعف عني يظن الناس بي خيرا فإني لشر الخلق إن لم تعف عني. أنت يا سلام tí wọ́n máa ń sọ wípé àdúrà táwọn máa bẹ lọ́wọ́ ni wípé báwọn ṣe kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó pọ̀ tó àwọn òṣèkẹ́nì kankan máa ṣàfihàn ara wọn sọ́dọ̀ àwọn báwọn làwọn kọ́ wọn pé inú àwọn èèyàn èyí ni wọn lè ní ìsìn bọ́sẹ̀ ọ̀lẹ̀ tí ń jà sí ẹ̀dá ẹ̀mẹ́sàn ẹ̀bá ń fílẹ̀ láàrin àtọ́lọ́ ọ̀kan náà àwọn sálà oníkẹ̀rí rítù ṣúhúrọ̀ wàtúlí tùbí à èmi kórìíra káyé mọ̀ mí bábá ti fẹ́ mọ̀ mí wàá máa sápamọ́ ṣùgbọ́n ló ń fàdáwò rẹ̀ kàn mí ọ̀kan náà àwọn sálàfù ló sọ bẹ́ẹ̀ wọn ò fẹ́ kẹ́nìkan kan mọ̀ fún rárá jókòó sí kọ̀rọ̀ kan kó rárá máa ṣe tó ṣùgbọ́n ibi tó ń bá sápamọ́ sí ń bẹ́ ibẹ̀ náà ó ti wá bá òwò tó sá ó ti wá bá ẹnikẹ́ni tí ò bá ti rí mọ ríra ló lè lábọ̀ ọrẹ níwájú ọlọ ṣùgbọ́n tó sì bá fẹ́ da sí èèyàn jẹ́ tẹ́yẹ́yẹ́ yóò fira ààrẹ hàn ọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú àwọn nǹkan tá à ń ṣe yìí náà ká mọ kíyèsí ká tó lè gbé pàdé ọlọ́wọ́ ọba níjọ́ náà gbogbo àwọn àlàyé yìí ni àfọwọ́ Abdulrahman bin Nasir ni wọ́n ṣe lálàyé ń bẹ́ẹ̀.